jákọ́bù orí karùn-ún. ẹ wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kí ẹ sì máa po òréré ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá ta yín ọrọ̀ yín dìbàjẹ́ kòkòrò sì ti jẹ aṣọ yín wúrà òun fàdákà yín dìpààrà ìpààrà wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín tí yóò sì jẹ ẹran ara yín bí iná ẹ̀yin ti kó ìṣúra jọ dé ọjọ́ ìkẹyìn kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín èyí tí ẹ kò san ń ké rárá àti ibi àwọn tí ó ń ṣe ìkórè sì ti wọ inú etí olúwa àwọn ọmọ ogun ẹ̀yin ti jẹ adùn ní ayé ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo ẹ sì ti pa á òun kò kọjú ìjà sí yín nítorí náà ará ẹ mú sùúrù títí di ìpadà wá olúwa kíyèsí àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀ a sì mú sùúrù dé títí di ìgbà àkọ́rọ̀ àti àrọ̀kúrò òjò ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadà wá olúwa kù sí dẹ̀dẹ̀ ẹ má ṣe kùn sí ọmọnìkejì yín ará kí a má bàa dá yín lẹ́bi kíyèsí onídàájọ́ dúró ní ẹnu ilẹ̀kùn ará mi ẹ fi àwọn wòlíì tí ó ti ń sọ̀rọ̀ ní orúkọ olúwa ṣe àpẹẹrẹ ìyà jíjẹ àti sùúrù ṣáà wò ó àwa máa ka àwọn tí ó farada ìyà sí ẹni ìbùkún ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù ẹ̀yin sì rí ìgbẹ̀yìn tí olúwa ṣe pé olúwa kún fún ìyọ́nú ó sì ní àánú ṣùgbọ́n ju ohun gbogbo lọ ará mi ẹ má ṣe búra ìbáà ṣe ìfi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí ìbúra kí ìbúra mìíràn ṣùgbọ́n jẹ́ kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ má bàa bọ́ sínú ẹ̀bi inú ẹnikẹ́ni a nínú yín bí jẹ́ kí ó gbàdúrà inú ẹnikẹ́ni a jẹ́ kí ó kọ orin mímọ́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 yóò gba ọkàn kan là kúrò lọ́wọ́ ikú yóò sì bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀